makifina na abada adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí látọ̀rẹ̀ kí àti gẹ̀ fún anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì tó ṣe wípé ọlọ́run ṣe ní last joker fún shaitan anábì tó ṣe wípé lẹ́yìn anábì mi ò ní dé mọ́ anábì tó ṣe wípé ọlọ́run ó tún gbé dìde tó bá di jọ́ gbé dàkíyàmọ̀ kó wá ṣìpẹ̀ fún gbogbo wa ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kó máa bá nàbì náà àti àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àti àárín ní erépa òjíṣẹ́ ọlọ́run bá náà títí di ọjọ́ kan ọjọ́ yọmùdíìn ọjọ́ tọ́lọ́run bó san gbogbo alẹ́ san yọmọ tó bẹ̀rẹ̀ sarahil ọjọ́ tí gbogbo àṣírí tí ó tú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbẹ̀lọ́run bá nínú ọjọ́ náà ọlọ́run kó kà wáyé ọlọ́run kó tí ó láǹjọ́ náà la hawla wala quwwata a lè ní tá a fẹ́ gbéyẹ̀wò psychologically i call it. Uh, sex and marital counseling uh, ah, lénìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé pastors ló ti dàrú ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn àáfàá ló ti dàrú torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá à ń sọ yìí àtùpà ni wọ́n wọ́n á máa tanná fún àwọn èèyàn ni ṣùgbọ́n wọn kì í rìnà rí di ara wọn àwọn tí wọ́n máa sáré pé wọ́n fẹ́ lọ tọ́jú àwọn èèyàn àrùn sì ń ṣe àwọn aráalé tiwọn ọlọ́run sọ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú alukur'an ọlọ́run ni atamuruna nasa bilbir watansawuna anfusakum wa antum tatluna alkitaba afala ta'qilun ọlọ́run ni atamuruna nasa bilbir ẹ fẹ́ máa pa àwọn èèyàn láṣẹ láti máa ṣe dáadáa watansawuna anfusakum àmọ́ yín fúnra yín ẹ ti gbàgbé ara yín wa antum tatluna alkitaba mo bá sì yẹ́ gbogbo ah, àwa náà onímọ̀ níwá o àwa náà kétíra o àfàlà àti àkìlọ̀ ọ̀rọ̀ ṣe orí yín ò pín mọ́ ni ṣé ẹ̀ ní làákàyè mọ̀ ni ìtumọ̀ ẹ̀ ni wípé ẹni tó bá ní mímọ̀ òun ló kọ́kọ́ máa ń benefit ń bẹ directly or indirectly táwọn yóò ti rí lára rẹ̀ pé ah eléyìí ẹlẹ́kọ̀ọ́ ni ah eléyìí onímọ̀ ni kì í wá ṣe wípé ìmọ̀ rẹ̀ will be used against him tó ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wọn ò mọ̀ ọkọ ọmọ ọlọ́mọ ń kéw àwọn ọmọ tí wọ́n sì wà nulẹ̀ wọ́n wà aláìmọ̀kan ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wọn a máa ṣe wáàsí níta wọn a máa dá níta ṣùgbọ́n tó bá ti wọnú ilé inú hell ni wọ́n wà yóò yẹ kí eléyìí rí bẹ́ẹ̀. ìtàn kan gbọ́ lẹ́nu màmá wa tí wọ́n jẹ́ principal University of Ilorin Secondary School ọlọ́run kó má ṣàbà ṣe dáadáa fún màmá náà kọ́lọ́run kó má ṣàbà lọ́rẹ̀ ẹ̀mí wọn látàrí dáadáa a retired principal uh, and she's a counselor too and being a counselor I was uh, educated with that story pé ẹ máa fún àwọn èèyàn ní sex and marriage counseling àwọn èèyàn láàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan when it comes to this mo lówó kọ́ nìkan ni mo lágbára kọ́ nìkan ni there are a lot of things that one has to put in place before a marriage can be stable torí pé kò rọrùn ẹnìkan kọ átíkù kan ó ní it is easy to love but it is not easy to maintain love ó rọrùn kéèyàn ó fẹ́ kéèyàn nísìn kéèyàn ó fẹ́ràn ṣùgbọ́n ǹjẹ́ èèyàn lè maintain ìfẹ́ yẹn òun náà ni wàhálà ta ní pẹ̀lú ọlọ́run tá a bá ti fẹ́ràn ọlọ́run gùrù ṣáà lè maintain ẹ̀ ìgbà tó bá bẹ̀rẹ̀ sí pa á láṣẹ ṣáà lè tẹ̀lé àwọn àṣẹ yẹn torí pa fẹ́ràn rẹ̀ so wọ́n wá sọ story kan fún wa the story of a pastor's wife pastor yìí kì í sábà sí ní gbogbo ìgbà church ni máa ń wà yóò cancel àwọn èèyàn yóò ṣe prayer fún àwọn èèyàn kódà débi wípé gan oúnjẹ tí wọ́n bá gbé fún kò ń tíyàwó rẹ̀ bá ṣe fún kì í ráàyè jẹ lẹ́yìn pé yóò kàn ṣe kọfí yóò sì mọ jẹ biskit pẹ̀lú nǹkan kò ní kì í ráàyè jẹun ìgbà tí ó bá tún fi délé lálẹ́ yóò tirẹ̀ yóò kàn sùn ni nígbà tí ó bá tún sùn ìgbà tó bá tún dòru yóò tún dìde yóò tún ṣàdúrà mọ́jú kó tó di pé ó tún ṣe ó tún ti gbéra and this happened for two, two years like that after marriage. So the they, there is no fruit of marriage there. There is no enjoyment. There is nothing. Ìyàwó wa ò okay. In that instance, kí lòun ò Now, ó wá ní òun ní ìdí counseling. Ìyàwó rẹ̀ gan ló ló wá sọ fúnra rẹ̀ pé ah, òun náà ní ìdí counseling. Toró ti mọ̀ wípé ọkọ òun kánsẹ́ẹ̀lì àwọn èèyàn ní church. Obìnrin ba múra ń jọ́ náà ló bá gbéra jókòó pẹ̀lú ní ó bá church ló bá jókòó sí àyè àwọn tí wọ́n fẹ́ rí pastor tí wọ́n jókòó for counseling ìkan nínú àwọn pastors ló wá rí pé ah, madam kí ló ṣẹlẹ̀ ah, rárá kò sí nǹkan kan ah, kí lẹ jó ibi tẹ́ ẹ jókòó sí kò ń ṣàyè yìí àwọn tó nídìí counseling ló jókòó sí pé òun tó ń jókòó yìí náà ń táwọn náà bá wa lòun náà bá wa the co-pastor was shocked ló bá wọnú ilé lọ bá ọkọ rẹ̀ ní ọ́fíìsì pé wàhálà ti wà o kí ló dé ìyàwó rẹ̀ wà ń ta tó jókòó níbi tí àwọn àwọn tó fẹ́ tá a fẹ́ cancel tí wọ́n jókòó sí o á ti wá ṣe nígbà wọ́n ṣáà fọgbọ́n mú obìnrin yẹn wọlé pé òun ní ìdí counseling ló bá ní kí ìyẹn náà jókòó ìyẹn other pastor yẹn pé ìsìn ẹ̀ rí pé òun ní ìdí counseling ó ní for about two years làwọn ti wà kò sọ́mọ kò sí nǹkan kan woman yẹn wá ó wá ó wá ó give him ó ó ó throughout ìbéèrè mẹ́ta tó jẹ́ pé àǹfààní náà ni ó mọ̀ jẹ́ fún wa àwa tá a ti márì ká check ilé wa àwa tá a sì ti márì náà ká máa wò pé ah this is a great question ìbéèrè àkọ́kọ́ tó béèrè ni pé ó ní how do one enjoy marriage with with an absentee husband bó o la ṣe fẹ́ gbádùn ìgbéyàwó pẹ̀lú ọkọ tí èsì ń lé gbogbo ìgbà ẹlẹ́ẹ̀kejì ó ní how do one bear children with absentee husband bó o lè obìnrin ṣe fẹ́ bímọ pẹ̀lú ọkọ tí make rẹ̀ available tí ò ní sílé at all times ẹlẹ́ẹ̀kẹta ó ní how do one have happy home with an absentee husband bó o la ṣe wá fẹ́ build the happy home pẹ̀lú ọkọ tí èsì ń lé pé bẹ́ẹ̀ bá ti dáhùn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ i am true àmọ́ bẹ́ẹ̀ bá ti lè dáhùn wàhálà ni òun ò ní kú omi lónìí nàbà ni ọkọ bá dọ̀bálẹ̀ pé pé àkọ́kọ́ náà ibo ni ti ń jẹun because kì í jẹun lé ni ọkọ bá ṣí dà pé kì í ṣe pé òun níbi tóun ti ń jẹun pé kọfí tóun bá ti ṣe ní ọ́fíìsì bíi náà lòun jẹ àti bisikíìtì kówó tóun jẹ pé kì í ṣe bẹ́ẹ̀ ẹ ṣe máa ń rán torí olórí tẹ́wàá fi tara yín lẹ̀ obìnrin yẹn wá tẹ̀síwájú pé àníṣe ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ẹ gbúdọ̀ dáhùn ẹ jẹ́ tó mú ìbéèrè yẹn wá lẹ́ẹ̀kejì how do one enjoy marriage with an absentee husband bó o la ṣe fẹ́ gbádùn ìgbéyàwó pẹ̀lú ọkọ tí èsì ń how do one bear children with an absentee husband bó o lobìnrin ṣe fẹ́ bímọ pẹ̀lú ọkọ tí èsì ń and how do one have a happy home with absentee husband bó o wá ní ọkùnrin àwọn bó o ní èèyàn ṣe fẹ́ ní ìgbésí ìgbésí ayọ̀ ìgbépọ̀ aláyọ̀ ìbágbépọ̀ aláyọ̀ pẹ̀lú ọkọ tí èsì ń lé àfáà ẹlòmíì ó lọ odidi oṣù kan kò ní wálé ẹlòmíì ó lọ odidi oṣù mẹ́ta yóò tún máa fi ṣe yànràn pé à ah, lẹ́yìn <laughs> ọ̀sẹ̀ kan òun tún lọ eh, ọjọ́ ọ̀la yín lẹ fi ń ṣeré ìgbẹ́ bá kú tán lẹ́tọ̀ọ́ mọ̀ pé ah, ẹ̀ẹ́rẹ́yìn fílẹ̀ tí travel kì í ṣe pé èèwọ̀ ní kéèyàn ó travel ṣùgbọ́n ǹjẹ́ ẹ ti tún lè ṣe kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí travel do your family have a proper counsel, a sex counseling before you leave Do they have the proper orientation before they leave? Do they have the normal marital uh, counseling before you leave? So gbogbo àwọn nǹkan wọ̀nyí will later tell nígbà tá a bá bẹ̀rẹ̀ sí bímọ torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọ́n dàgbà wọ́n bẹ̀rẹ̀ sí grow aggressiveness torí wípé in tí wọ́n ráwọn òbí wọn tí wọ́n ń ṣe àwọn ọmọ ò nífẹ̀ẹ́ ara wọn torí pé in tí wọ́n rí àwọn òbí tí wọ́n ń ṣe ẹ má jẹ́ ká gbàgbé o wípé the family they are the first school for the children the immediate family the father and the mother àwọn ni eh, ilé ìwé àkọ́kọ́ táwọn ọmọ yẹn ó kọ́kọ́ lọ because bí àwọn ọmọ bá ṣe rí yín bẹ́ẹ̀ ṣe ń treat ara yín bẹ́ẹ̀ náà làwọn náà ó believe pé èyí tó bá jẹ́ obìnrin yóò believe pé ah bó ṣe yẹ kọ́kọ́ òun mọ treat òun ni èyí tó bá jẹ́ ọkùnrin yóò mọ believe pé ah ìyàwó òun bó ṣe yẹ kó mọ treat ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin méjèèjì ìjà lẹ́ ń jà nulẹ̀ ẹ̀ ní time fúnra ayé tiẹ̀ ti dáyé pé eh, ìyá ó ti kọ nóòtì ilẹ̀ bàbá ti jí jáde ní tiẹ̀ ìyá ó ti wá kọ nóòtì ilẹ̀ ẹ̀ẹ́n tẹ́ bá ti jí o oúnjẹ tó wà nínú kúlà yẹn òun ló ń jẹ àárọ̀ yín mo ti bá yín pààkì oúnjẹ yín sínú kúlà in the evening eh, do this do that and you see zoo keeping mother you just lock the children in kí wàá láǹfààní kí lẹ́yìn torí ẹ̀ ṣiṣẹ́ ẹ lọ láàárọ̀ gbogbo àwọn àtọkọ àti ìyàwó gbogbo wọn lọ ẹ máa claim pé torí ọmọ torí ìyàwó àmì torí ọmọ lẹ ṣe ń ṣiṣẹ́ ọmọ wo lẹ ń torí ẹ̀ ṣiṣẹ́ ọmọ tẹ́ ẹ̀ mọ bí wọ́n ṣe ń ṣe ọmọ tẹ́ ẹ̀ mọ bí wọ́n ṣe ń gbègbè sí ayé gbogbo nǹkan kan lọ́wọ́ nígbà míì attention will solve a lot of problems attention tá bá ní will always solve a lot of problems abẹ́ ọlọ́run bá ọba àlekè ọlá kí ọlọ́run bá kó mọ̀ dálé ẹnì kọ̀ọ̀kan wa rú ọlọ́run wá sọ fún anú alukur'an ọlọ́run ní kú auzubillahi minash shaitan rajim kálíbà mọ̀ pé it is very important to have attention to sex and uh, marital counseling is very important ọlọ́run ní kú anfusakum wa ahlikum an-nar ọlọ́run ní kú anfusakum ẹ̀ṣọ́ ẹ̀mí ara yín it is very important ẹ kọ́kọ́ ṣọ́ ẹ̀mí ara yín náà ẹ yín ṣe ẹ fọra yín mọ wà áhàlìkùmọ̀ náírà àtàwọn ará ilé yín náà nígbà bá yín ṣe ẹ àwọn ará yín kódà anabi sallallahu alayhi wa sallam kó tó di pé anabi ṣe ni akọrọ bíi a gbé fún ọ ikú tó ṣe wáàsí síta kọ́kọ́ ṣe fáwọn ẹbí ẹni tó fi jẹ́ immediate family anabi la anabi kọ́kọ́ ṣe fún nígbà aláya sọ̀kalẹ̀ pé mọ́rù ní ìsìn you start from your immediate family ọlọ́run kú àǹfọ̀sàkùn ẹ kọ́kọ́ túnra yín ṣe ẹ i pé ẹ̀ẹ́n tẹ́ ń sọ ọ náà lẹ̀ ń wù níwà náà ló sì wà lọ́kàn yín ọ̀rọ̀ yín ò gbúdọ̀ takò ṣe sí yín mùnáfìkì nìyẹn kú àǹfọ̀sàkùn ẹ ṣọ́ ẹ̀mí ara yín wà áàlì kùmọ̀ náà àtàwọn ará ilé yín àwọn àfa àwọn níbò àwọn afọ́nímọ̀ tafsir wọn níbò la ṣe fẹ́ ṣọ́ àwọn ará ilé wa yu'allimuhum wa yu'addibuhum yu'allimuhum ẹ kọ́ wọn ní mímọ̀ ẹ wọn lọ́rọ̀ ọlọ́run ẹ fẹsẹ̀ wọn tọ́jú ọ̀nà ọlọ́run wọ́n ìwà dìbò hùn kẹ́ ẹ wá kọ́ wọn ní ìwà báyìí là á ti hùwà ẹ bá bá fẹ́ wọ tọ́lẹ̀tì ń tàṣọ ni tá bá wà ní bathroom ń tàṣọ ni tá bá ń jáde ń tàṣọ ni tá bá ń lọ mọ́ṣáláṣí ń tàṣọ ni irú ọ̀rẹ́ báyìí lè yẹn mọ́ bá rìn èyàn bá rú àwọn èèyàn báyìí rìn these are things we need to educate our children on ṣùgbọ́n bàbá tí ò gbélé ìyá tí ò gbélé bó ló ṣe fẹ́ mọ́nítọ̀ àwọn ọmọ oníkálukú mọ́ competition ti wá wà bàbá fẹ́ kọ́lé ìyá náà fẹ́ kọ́lé bàbá fẹ́ ra mọ́tò ìyá náà fẹ́ ra mọ́tò pé ẹ èmi náà lè ṣiṣẹ́ gbogbo competition yẹn ni wọ́n ń ba iye àwọn ọmọ jẹ́ ẹ ti wá gbàgbé wípé àwọn ọmọ tẹ́ ẹ rè náà àwọn ni ó bọ́ sáwùjọ àwọn ọmọ tẹ́ ẹ fílẹ̀ àwọn ni ó bọ́ sáwùjọ tí wọ́n bá sì bọ́ sáwùjọ and they are the our children are the product of the environment whether we like it or not ìdí nìyẹn tó lọ́n fi sọ fún wa ní Al-Qur'an pé inna Allaha la yughayyiru qawmin èmi ò ṣetán láti yí àwọn kankan padà o àtàyùbọ yúrò máa bí àǹfọ̀sìn àfi káwọn gan kọ́kọ́ túnra wọn ṣe ìgbà tá a bá wá túnra wa ṣe náà lọ́lọ́run wà á ràn wá lọ ẹja tèkì àwọn ọmọ wa àbí orin kan tí mo máa ń kọ tá a bá lọ nímì mọ̀ṣáṣàràtọ́nà yà ọmọ bíi rojaj fakọ́lá dàṣákìlò mi ṣe àti ìbànúhù fakọ́lá aláàmọ̀tán hàrífò ònàkọ́lù e sábàtàbí ìwà náà nù ألم تعلم أبانا كل ابن إيه يهكي بما أتعوده أبوه مشاشرتنا يوم بالعجاج ألاك بقالا مبالاك سماني كتا كتا لباني بين جوكا fakọ́ládà ṣákìlò méṣe àti ìbànú làwọn ọmọ rẹ̀ náà bá rìn bẹ́ẹ̀ ló bá ní àá ibo lẹ ti rí ìrìnkúrin tẹ́rìn níbo lẹ ti rí ó máa ń bi àwọn ọmọ léèrè pé ń bọ́lẹ̀ tí rí ìkùnrin tẹ́rìn ah, àwọn ọmọ ní sábàtàbí ìwà náà nù mú kọ́ lìdùn náà sábàtàbí ìwọ ló kọ́kọ́ rírú ẹ wọn náà nù mú kọ́ lìdùn àwa kan kọ́ṣe rẹ ni àlàmtà alámàbàánà kò là ibi ni àwọn ọmọ wa ń sọ fún bàbá wọn pé ah, ṣé ìwọ ti gbàgbé ni pé ìwọ ni bàbá wa ìwọ ló bí wa gbogbo wa sì lọ́mọ rẹ yóò á kébè máa ta àwọn àdá ó àbò bẹ́ẹ̀ sì ni ọmọ fẹ́ máa ṣe bíi bàbá ni Allahu akbar ìwà wo ló ń wù nú ilé táwọn ọmọ fi lè jogún ìwà wo ìyẹwọ ìyá ìwọ bàbá ìwà wo ló ń wù nú ilé ṣé a lè ṣàdúrà pé ìwọ ìyá ìwà tó ń wù sọ́kọ rẹ tọ́lọ́run bá fún ọlọ́mọ obìnrin kí ọkọ rẹ̀ náà máa wù sí ẹ̀rí ọlọ́run kò ṣàánú wa so this is uh, just the little out of what we want to discuss Mar sex and marital counseling is very important let us have it it will help us it will build our house it will assist us in everywhere gbogbo bí tá a bá dé náà ni ó ti ràn wá lọ àwọn ọmọ wa ẹ wà á rí i pé wọ́n wà á excel ní gbogbo ìgbà abẹ́lẹ́ ọ̀bà àlekọ́lá èyí tí a wí kọ́lọ́n kó ṣe ní ìbàlẹ́jọ́ dáadáa fún wa nílẹ̀ ayé bí àti lọ́jọ́ gbèǹdé àkíyàmọ̀ subhana pẹ̀lú ògùn ọlọ́run a tún máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ sex and marital counseling torí pé nínú tá a nídìí lásìkò yìí ni kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa watch ẹ bá wa subscribe sórí youtube channel wa ọlọ́ọ̀bá àlekọ́ ọlá kó ràn wá lọ́wọ́ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.